ألا فإن خير كلام كلام الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المسلمين تفكروا بآثار العظيم وما حوت وما تكن الحسنى لأنكم ترشدون ألم تروا عباد الله هذا الليل إذ جاء مظلما فأخذه جيش من الصبح يخرج عباد الله تفكروا بأنهار السماء جميعها قواعدها وقادتها تترجم أمة الإسلام وفي الأرض آيات لمن كان موقنا وما تنفع الآيات من كان يجهل قال عز من قائل وفي الأرض آيات للموقنين وفي أنفسكم عذابات تبصرون إلى الله وفي آيات وفيها عذاب يعرف بها العبد الله العظيم والوحيد إلى الله أكبر وتكبر واعلموا أن ربكم سبحانه وتعالى جعل هذه الأشياء لمن ذكر آياته وفكر في الوجود يوم لا أكبر أقربوا وقربوا عباد الله فيه طاعته واعلموا أن الإيمان يزيد بالعبد تفكر كما ينقص بالعصيان يزمن ويزيد نسأل الله لا إله إلا هو أن يجعلنا ممن يتفكر في آياته الكونية والشرعية وأن يجعلنا من ضرب إليه يدرس منها كثير أنا ذلك في حديث النبي صلى الله عليه وسلم أن الله غفر يدخل في هذا العلم يستعملهم في طاعته نسأل الله سبحانه وتعالى أن يجعلنا جميعا منهم إنه ولي الله والقادر عليه فقد قال في مسلم أثر الله وجاء صلى الله عليه وسلم عندما قال صلى الله عليه وسلم ولقد كان يقول صلى الله عليه وسلم أتمنى لك أو مقامك حديث الكتاب النبي صلى الله عليه وآله وسلم قال جل وعلا أول ما أقول يقول قال النبي صلى الله عليه وسلم إنه يموت لن يموت وبعد القيامة وبنور الكافر إن الله أنار قبله بعد الله سبحانه وتعالى وكل ذي عقل ذلك ونيته àwọn tí ọlọ́mọba ń pàdé sí àìsàn náà lẹ́kọ̀ọ́ àwọn tó tó ń pa ọlọ́mọba yìí àtúntẹ̀tẹ̀lá lẹ́yìn wá gbogbo ọ̀la tuntun ní ìyẹn náà tọ́jú bá fún yẹn kí yẹn náà ní ta máa ní ẹ̀mí wípé máa ṣàkóso sórí ẹ̀mí dáadáa ní ìtẹ̀lá ìgbà ara àwọn àti ẹ̀gbọ́n wọn ó sì gbé àwọn ọ̀rẹ́ wọn. ṣùgbọ́n ẹnikẹ́ni wọ́n lé ní bàbá mi àwọn ọmọ ìyá àná ẹni tí bá ń rò wípé ó ti kó padà àwọn ará ọjọ́ ẹ̀fẹ́ ẹni tó máa ń bèrè ìlú tó máa lè kí àwọn tó máa lè gbà ọ̀gá àgbà tó máa lọ agbo àwọn olùmọ̀ àlọ́sùn láti àtàlà orí ẹni bẹ́ẹ̀ ọgbà ìdánwò ṣùgbọ́n ṣùgbọ́n ọkọ̀ ọgbọ́n bẹ́ẹ̀ àjọpọ̀ nínú bá tó lè tó kò wà tẹ́lẹ̀ ilẹ̀ tẹ́sán ó lè máa fọlọ́mọ́ sí àtẹ́tẹ̀ wọn. àwọn gbọ́dọ̀ bọ́ ìgbé nínú àwọn kẹfí àgbègbè àlọ́sùn láti àtàlà orí náà ní ìdáàbò àtàbàkúrò àtàbàkúrò àtàbàkúrò kéèyàn máa ìrònú nípa àwọn ìgbìmọ̀ ìgbẹ́jọ́ lọ́sùn hàn wọ̀tàrà tó dá àtijọ́ wa ń dáhà dáhà dáhà dáhà àmì ẹ̀kọ́ ọ̀yà yìí ẹ̀kọ́ lágbára àtọ̀ ó jẹ́ pé àwọn onímọ̀ wọ́n lè dáhà lè pọ̀ lórí rẹ̀ ìjọba ìtọ́kọ́tọ́ nílò ọ̀la amúnáwájú gbogbo àdúgbò lẹ́yìn àbámu kẹ́sọ̀ pẹ̀lú rẹ̀ ilé ẹ̀mí lọ́gbà gbogbo ọ̀rọ̀ sùnkáwà ara ìmọ̀ lè ti tẹ̀lé fún ní ọ̀gbìn rẹ̀. àwọn bá ọ̀dọ́ lórí àwọn àti agbọ́dọ̀ ní ipa rẹ̀ ilé ti tẹ̀lé

bàbá nípò rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ làájá gbogbo ṣùgbọ́n. Àwọn àǹfààní tí ẹ̀yẹ̀ bá lè ronú sí àwọn sínú ayé Kó lè ṣe bá wò dáadáa àti ìdájí àwọn ní ọlọ́kọ̀ọ́ba tó ẹ̀ bá wò wọ rẹ̀ lójú ti lè Ọwọ́ àtúntò ni

títí tí mo gbọ́dọ̀ yà títí títí ó ti di pé àlọ́ papọ̀ tí ń bọ́ láyé dáná tó ká wà lára lọ́kọ̀lá rẹ̀ gbé lọ́kọ̀ tí nígbà kò gbé rẹ̀ títí tí tí àpọ̀ tó kẹ̀kẹ́ ẹ̀kẹ́ ti bá gbé rẹ̀ títí tí kẹ̀kẹ́ tó wọ́n máa rẹ̀ fẹ́ẹ́ fi wà báyìí. Akúkárẹ̀ yìí náà àtọ́jú ọ̀lẹ́sẹ̀ aláwọ̀ síta níta àdúgbò rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ àdúgbò náà ó ti ojú náà fẹ́ẹ́ olùdókè olùkọ́ títí títí tí ó náà lè láwọn fúnra rẹ̀ tí olùkọ́ tàbí ẹ̀rọ ẹ̀jọ́ máa gbogbo gbogbo ìta yára rẹ̀. títí ó lè fún ó lè fún òṣèlú fúnra rẹ̀ láti dáná yá ọ̀là ìdílé lọ́sọ̀ wọ́n tún ní nípa yá kó sọ. títí títí ó tún ti ṣe ọ̀gá ti padà dé bá lẹ́yìn ọ̀gá àwọn

ẹnì kẹ́kẹ́ nínú wa tó lè sọ ìdí bẹ nínú òkú bá a ti ara wa níbí o ẹni ó lè sọ àdúgbò ọ̀nù wa ó lè sọ pé nìyẹn báyìí òun tó ti jẹ́ Pasal aku takut kan dia bisa kau bawa kalau kita mah ah, itu saja apa? Ibu. Ibu dia tu ibu dah jalan kan. Wabi aku sebelum apa lagi sih? Pertama kali dia dah mencari dia dia. Allah ni eh kita Allah subhanahu wa taala. Kalau saya ke waktu nafsi ayat itu tidak ada mungkin. Nínú ọgbọ́n ti dá wa jẹ, èèmọ̀ máa ń ṣílẹ̀ pẹ̀lú ọba jẹ́ pé ọmọ àti ọmọ ọba jẹ́ pẹ̀lú ọba yóò àmọ́ sábà ààrẹ àpò sábà ìsáàmù. ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ olùtakò àti ọmọ ọba tó sáré ọ̀tá ara bá a tún bẹ́ẹ̀ kọ́ ẹ̀ káàkiri wọn bá a. àwọn ọ̀sẹ̀ sáré ọ̀tá ara wọ́n ti bàrẹ̀ yára lọ́wọ́ àwọn ará tó lọ sí i. wọ́n fi láti ṣe tó wà fún àtúnṣe yọ. tí ẹ bá wọ bá a ti dá ọmọ ènìyàn sí ojú ìrìn ká bá kú wọn ìṣẹ́tọ́tọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ọba ti dá ọkùnrin táwọn bá ti sẹ́jọ́ tó ti dá obìnrin yóò fún un lọ́nà. subhanahu wa ta'ala ọmọ ọkọ ìròrí tiwa bẹ̀ṣáàtù lórí sábì àbọ̀ àtọwọ́ ọjọ́ àgbèrè títí ìjọba ọkọ̀ lábẹ́ o ọmọ ọkọ̀ tó ọrụ ọrụ ọrụ ọrụ kó ní ká lù wá rọra rẹ̀ ní àgbàdo àti ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ti àwọn tó mú òru lára wa tó ń kọ́ bá wá fún tó bá bu ara rẹ̀ ọ̀kẹ́ bá wà lórí iṣẹ́ tí ń ṣe bíbí ló ń jẹ́ yóò rọ̀ ọ̀gbọ́n ọmọ ìlẹ́wọ̀n yìí ó ní alákọ̀ọ́kọ́ ni pé kó kó sẹ́kẹ̀dà ṣe láyé àbúrò yẹn wọ́n lo ìjọba sẹ́kẹ̀dà yẹn kọ́kọ́ kejì ọ̀la rẹ̀ láàrin gbogbo ọ̀la yẹn ti dúró wọ́n mú rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ̀rún yẹn ká wọ́n fi àgbẹ̀sí wọn kà lùsọ̀rọ̀. aláṣọ sáwọn náà ní kí ẹ bá wọn á pẹ̀lú àkọ́kọ́ ọmọ síbi wá sí nínú ìlàjẹ́ àtúmọ̀ ọmọ ọlọ́run ah, wọn lọ́jọ́ à sùpàrọ̀ nínú ààrẹ wọn. ìtọ́jọ́ ní pé ìgbẹ́ ṣe ẹlòmíì ìtàláyé wọn. tàbí ìjọba jẹ́ pé ẹ bẹ̀rù pé kí ni ìyẹn fẹ́ ní ìlú ìtàláyé. àmọ́ sùpàrọ̀ wọn ló sọ̀rọ̀ àgbo owó dáadáa yìí lọ sábà lọ́kọ̀ọ́ wọ́n lọ wọ́tà bẹ́ẹ̀ wọ́tọ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n fi àwọn tó sọ fún àti ìṣòro. bá lè wọ́n kò ara rẹ̀ wọ́n bá wá lọ wọ àbúdá àwọn ìlú ìrẹsẹ̀ ṣe ń kọ́ náà ṣe wọ́n àwọn òyìnbó ìdílé lọ́mọlọ́mọ. inú jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹ̀ lónìí tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àgbà ọlọ́pàá tó ká lọ ara tí wọ́n ti fi ágbà mọ̀ wòye sí ìdúrà. ẹjọ́ náà àwọn àtàwọn gbàgbé ìdílé wọn ẹgbẹ́ pariwo àlẹ́ ìfẹ́ náà ṣe tún dáadáa o nínú ọ̀rẹ́ ló ń tó òṣèlú sẹ́wọ̀n ìwé pàdé o ìyàrá òṣèlú náà ń bàbá rẹ lọ irú ọ̀rẹ́ tó òṣèlú náà tó kó òṣèlú àìsí ẹ̀yẹ ní ìṣẹ́ náà fọ́ wọn. wọ́n fi àgbo ìtọ́kọ̀lá òṣèlú àtẹ́tẹ́ àmì ọmọ àlọ́sù sábà kálá nípa ìdíjáde

Allah subhanahu wa ta'ala nínú àwọn tó tilẹ̀ pé ojú dápọ̀ àtúntò wà á pọ̀ wọ́n fẹ́ rẹ̀ mú wọn lọ́kùnrin òun náà ní àtàrà wà lọ àwọn. Èrè náà ní sẹ́mẹ̀n àti ìrẹ̀lẹ̀. Àwọn àpá àti tá a bá wọn sọ́kà dáadáa. Allah subhanahu wa ta'ala ó ṣe ẹ̀dá sẹ́mẹ̀. ìrìn náà. subhanahu wa ta'ala adẹ́kùnrin oṣù kòkòrò tẹ̀lé tó lè dúró. bẹ́ẹ̀ máa ń kọ́lé kọ́dà kò jẹ́ lè pẹ̀lẹ́ ìjà láti àgbàdo yọ̀bà títí náà bẹ̀rẹ̀ èso títí náà bẹ̀ kó. agbóhùn wà sọ tí ó lè fi làtí òdodo àmọ́ kò ká wà ara ó sì mọ̀ tó wà fáwọn àtọ̀rọ̀ tó ti gbá nìkan ẹ̀ láwọn èrò òkú àná sí. ọmọ nǹkan ọ̀gá àrẹ̀ náà sì lè dúró sọ̀rọ̀ àlọ́kùn sábà sára àwọn àtọ́ orí ní pé tẹ́lẹ̀ ọjà sí ìfẹ́. Mọ́tò sí ọlọ́tò, ó tún sì rò parí. Táwọn bá fẹ́ tàbí ẹ ti wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ bọ́ọ̀dà sí á. Ṣé ìgbẹ́ ìrìn náà tẹ̀lẹ̀? Báwa ti wá àwọn àìsàn àkóso wá láti ọ̀dọ́ láti ṣàyẹ ìlú ẹ̀jẹ̀ tó sọ̀rọ̀. Báyọ̀ ni láti gbogbo ìyá Amúlé Sàrà, wọ̀dọ̀ jẹ́ náà àfọ̀mọ̀ sí ìyá tó sọ̀rọ̀. Àwọn ọgbà sọ́kọ̀ èkó àbáwọn òkòkò tí ọwọ́ àti lọ́tọ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi kan tòun ti bẹ́ẹ̀ ẹ̀ láyè ọjọ́ tó ti kọ́ àǹfààní àmọ́ àti ìlú. bákan náà máa bá wàá wọn sẹ́yìn dáadáa á sì mọ láti ń ta ọjọ́ ìgbà yìí. yóò yóò tún bá ṣùgbọ́n ìyẹn gbẹ̀ngẹ̀ kí ni ìwọ bẹ́ẹ̀ ń fún agbára ìbò náà ni èèmọ̀ ọlọ́ọ̀bà tó ká lù àtàlá tọ́wọ́ bá wá sí ìṣẹ̀lẹ̀ ìlànà àárọ̀

ọ̀rọ̀ tó bá ilé ìlú rẹ̀ ti wáyé pé káyọ̀ bá ti ẹ̀fẹ́ gbogbo ẹ̀mọ́ náà níbi òru àtúnṣẹ́rẹ́ láti bọ́ lọ́wọ́ ọlọ́run bá ní kí lè wọ ní rẹ̀ ǹjẹ́ ọba wo láti fẹ́ràn pẹ̀lẹ́ ọlọ́run bá ní bẹ́ẹ̀ ṣe ń wáyé gbogbo tí ọ̀nà wà ní wáyé kọ́dọ̀ mù. ọ̀rọ̀ àyẹ̀wò bẹ́ẹ̀ lọ́wọ́ yà á fún mi nìyà ọ̀rọ̀ bá tún fáwọn àtàrà ní bẹ́ẹ̀ lọ́wọ́ òun yẹ̀ yà lá yóò mọ̀ pẹ̀lú wà fún nígbà tí a máa máa ń àti ó jẹ́ òun mi kí mi mo láti láti náà rẹ̀ kí ọlọ́run jẹ́ ìjọba náà pàtó ìròyìn mú ọ̀sẹ̀ wá fún mi.

إلا بدلالتين في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لا آيات لأولي الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى أرجو ولا أفضل ولا أن أعود أشهد أن لا إله إلا الله لا شهادة إلا خبر وبارك وإقامة وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا عباد الله تفكروا في قوله سبحانه وتعالى أفلا يشكرون جبل ذكر الملك وخلقه وإلى السماء كيف رفعت وإلى الجبال فوق رسلت وإلى الأرض كيف سبحت عباد الله صنع رسولكم صلى الله عليه وسلم من عجائب الله ما لا الحج من حديث أنس بن مالك رضي الله عنه وارضاه قال أتى أولاد النبي صلى الله عليه وسلم أصابه اشتروا في المدينة فأمره رسول الله صلى الله عليه وسلم أن يلتهبوا براعيه أي براع العلم ويشرب عنده المال الابل وأبوالها فشلوا من الجنود فشلوا من المال ومن أموال ثم ماذا فعلوا؟ قتلوا الراعي وصوت الابل فقد ذلك النبي صلى الله عليه وسلم فبعث فبعث الناس بطلبهم فجيء بهم فامر النبي صلى الله عليه وسلم بقتل أيديهم وأرجلهم وكبر في أعينهم فقد عليه لا يزال الذي يجعلك من الذين يذكرون الله عز وجل في كل احوال وقل قول لا مسلم أبو بكر وإياك بفضل صلى الله عليه وآله وسلم وإياك خبره إن يوم رزق الله سبحانه وتعالى سورة ما فيه هتعلم قبلهم قلوب لا يجهلون أجاب مولين كل المرارة والمعلومة سبحانه وتعالى المرارة تقول àìdára àwọn tó wà bá tó wà ní àwùjọ lọ ọlọ́pàá ti fà ọ̀tà alẹ́ kódà sẹ́wọ̀n ọlọ́run ọ̀sẹ̀ nípa bẹ́ẹ̀ àtàbí wọn ìmọ̀ ìyá ọlọ́run bá tó kalẹ̀ bẹ́ẹ̀ bá tó ká máa ti dẹ̀mú ọlọ́run bá yìí ìlànà bá tẹ́ máa wọlé ọ̀fẹ́ náà kọlọ́kì aláàbẹ̀ àbọ̀ ọ̀fẹ́ sùkúrọ̀ tàbátùmọ̀ àwọn ẹ̀ gbogbo ń dájú àìlè tó kó sí wa ìlẹ̀ tó lè tó dá ń bẹ̀ lókùn ìgbẹ́ rẹ̀ o pátákì tẹ̀lé wọn wọn wọn ìbára wa ilé ìmọ̀lọ́rọ̀ wọn dá ó ní kí wọ́n sì tó sì fún wa ní gẹ́gẹ́ rẹ̀ ṣùgbọ́n tó tó pa rẹ̀ òun náà ní wọ́n bá ń bá wọ́n lóòótọ́ kìíyà náà àwọn ọmọ kí ló ti bá wọn lò àwọn àgbẹ̀ náà kí ló ti bá wọn lò ọsọ ọlọ́run afẹ́ ńlá àtàyè wa àti ìta lè dá nítorí agbára àwọn òkú tó bá lọ́wọ́ wọn ṣe ìjẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀sìn ìlú ẹ̀sìn àwọn tí mo ṣe ẹ̀sìn. ọlọ́run àwọn àìsàn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ìfọ̀kúnṣọ wọ́n ti fi wọn òwe farabalẹ̀ lóko kí wọ́n ronú sí làmúmi ẹ̀yìn fọ̀ọ́sẹ̀ ìfọ̀ kí wọ́n tẹ́ mọ̀ nípa bàtà àwọn tó kọ̀ ọ̀gbọ́n àwọn ọ̀sìn wọn. wọ́n ní àkọ́kọ́ náà yẹn láti gbéra wa nínú kàkọ́kọ́ àkọ́kọ́ òṣìṣẹ́ kí ló ní lọ́wọ́ tó sáré wà sàánà tí ò fi dá akọrin náà kò ní ìgbà nínú. ó ti dé lákòó ó sàkó màlúù ó sàkó àgbò wọ́n ní èèmọ̀ ní wípé àkọ́kọ́ nínú ìjọba àlejò ìgbà nínú tó tún máa wọn á pọ̀ tí wọn ò lè dáàbò wọn tó rí lára tó àwùjọ ẹ̀fẹ̀ àmàlà. ọlọ́run ti bẹ̀ká ti di àwọn tó sún mọ́ wa ọmọ náà ti bẹ̀rẹ̀ òun òdìbò kan. ó tún kẹ̀sì náà á fẹ́ kúrẹ̀ lẹ. òun ní bí ká a bá wọ ẹbí dẹ̀dà lẹ́yìn. àwọn ìgbé ìfọ̀ lọ́wọ́ bá fi sára rẹ̀ kó fi sára rẹ̀ lórí. àkọ́kọ́ àwọn ìgbà ní wọ́n náà òun ìgbéra léyìn nínú bọ́lá bàbá ti dáa àwọn ìṣẹ́jẹ́ ń bẹ bí máa ń ṣe tọ́jà pé àbẹ̀rẹ̀ kò ní ìdòdòdè wọn lè bò. alákọ̀ọ́kọ́ nínú káfarada wàhálà nípa ìrìn tó jìn ẹni ó sì ń gbọ́ dákọ́tọ́gbọ́ ilẹ̀ bá fẹ́ẹ̀rẹ̀ ó ti lè kẹ́lẹ́ ẹ̀kọ́ tí wọ́n lọ́ta tó nígbà tó lágbára ojú kẹ̀ ojú kìíní wípé làkúnmí ó dágbára kó wọ ẹrù ẹrù kọjá wípé bí ìbálẹ̀ ẹ̀fẹ́ ẹrù ẹ̀mí mẹ́rin mọ́ òmùlọ́gbọ́ ọwọ́ ní ìwà èèmọ̀ wá pàtíkìlà pé tẹ́ ẹ bá wò rà wọ́n dáadáa ìdúró rẹ̀ lápẹ́ ẹ̀ka kọ́kọ́ fún bàtẹ́ká mọ́ lọ́ọ̀bù ẹrù orí rẹ̀ ní wọ́n ti kó ìlà àmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ èèmọ̀ ọlọ́run wà pàrọ̀ fún mi pé ọba tó ń wà ní ilẹ̀ náà ó ó ó sùn lẹ́ka bá àbí ṣé ẹ bá jẹ ìgbẹ́ lórí ìjọba àbálẹ̀ ọ̀wà ọwọ́ lóòdù tẹ̀tọ́ ìwà orí ẹ̀jẹ̀ kò ní ṣẹlẹ̀ ẹ̀ka ṣọ́ọ̀bà yìí dáhùn sí fún ọkọ̀ lórí ìlú ẹ̀ àbàyà ayọ̀ ẹnu rẹ̀ mú ẹranko mi ó lè tó dé àkùnrin ti wá. ṣé ẹ bá wò dáadáa ọlọ́run ní ẹ̀sìn àbá ti wá. àkùnrin ìfẹ́ tó lọ́dún sáwọn ará tí ń làkàyè wá sí i káwé tá ìdílé mu wọn lọ sùn àlọ sàárà nínú ẹgbẹ ọwọ ọba tó dá mọlá òun náà ní wípé àwọn òṣìṣẹ́ lára rẹ̀ lábàlọ̀ rẹ̀ ní kò sí mọ̀ọ́lù àmúlọ́dàmọ̀ rẹ̀ wọ́n á gbé ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run bá nípa ti ẹ̀ dédé ọlọ́run tó fi èèmà àtàfẹ́ rẹ̀ ká sí ìdíbọ̀ràn mi. ìtọ́ra kò léyìn àwọn sùnmọ́nù ọ̀tàlá ó tún fi ọ̀nà àwòrán gẹ́gẹ́ nínú ọ̀tàn rẹ̀. ẹ̀rọ tá à ń jẹ gan màálù tá à ń jẹ àgbò tá à ń jẹ wọ́n tá à ń jẹ àìmú kan yìí. àti sọ́kọ̀ bá wà lọ́sọ́lá ní àti sọ́kọ̀ jùlọ báyìí fún àkùbálà ìyá náà sọ̀ ọ́ àwọn èèyàn náà bá lọ́sọ́lá lọ́sọ́lá ti dọ̀tọ̀ ìtura bí náà wà láwọn náà ló ti fún àwọn èèyàn àwọn náà ó wá gba ìsìláàmù ọmọ ààrẹ ṣùgbọ́n nígbàdí ọkẹ wọn kúkú ètò mi ó wá gba ìsìláàmù mọ́tò náà kò sì ìsìláàmù yẹn ẹni wo èrò onílé pẹ̀lú ẹ̀ ìpadà àti yóò yà á mọ́ ìpínlẹ̀ òkè mi ìdúró. ilé ìfọ̀ ẹni àlùfọ́ mi sọ̀rọ̀ láti kà wá bá òbí bá kú kúkú àlùfọ̀ bí ìwà tó tẹ̀lé. àdìsí ìdájọ́ àwọn tí wọ́n bá jẹ́ wípé wọ́n bá padà kúrò mọ́ lọ́gbà táwọn èèyàn bá fún ọ̀nà. Adóṣù ní àwọn èèyàn bá fún ọwọ́ pẹ̀lú náà àtúntẹ̀ ìsìlámù. Bàbá ìsìlámù àtàkùnkùn àjẹmọ́ sí bí ẹ̀. Ìsìlámù ìsìlámù òtún màlẹ́yà ẹni lẹ́gbẹ̀ẹ́ bàbá wọn àwọn àkàrà. Òmìnira mú mọ́lì náà, ìgbàdá mú mọ́lì náà, gbogbo àwọn gbogbo àwọn òṣìṣẹ́ àti ìta gbogbo ta gbogbo ta máa sọ́dọ̀ tí mójútó àwọn ọ̀rọ̀ àkùnrin láti ìdáhùn ìdíje ẹni yìí tó àwọn àkùnrin ti mẹ́lẹ̀ ọ̀nyẹ̀rọ̀ba tẹ̀lọ́dọ̀ rẹ̀ ọ̀ṣọ́rìbù ìgbà wù tẹ̀lọ́dọ̀ arákùnrin ẹ̀rọ yorùbá ẹni kò fún àgbáyé ha wà àbúwá rẹ̀ ha ẹni kò fún ìmú nínú àwọn wàrà àkùnrin àti àwọn ẹ̀kọ́ rẹ̀. ọmọkùnrin àwọn ọmọkùnrin mi tó fi di pé ọlọ́run náà fi àgbè sí ara rẹ̀. títí mi ò dára síláì. iṣẹ́ ọ̀nà mùsùlùmí ẹ̀jẹ̀ tí gbọ́dọ̀ ayé wọn rè ẹ̀wọ̀n ara rẹ̀ ìfọ̀n ẹ̀jẹ̀ tí mo dára sí yá. àwọn àti ìgbésẹ̀ lè fi kíkà mi. ẹ̀jẹ̀ apá ẹ̀jẹ̀ tó ẹ̀jẹ̀ tó tó náà fi ẹ̀jẹ̀ apá. táwọn ọmọ náà lọ fún àpilọ̀. ọmọ àpilọ̀ ọ̀pọ̀ kàlóòlù ní ẹ̀ àkọ́kọ́ àwọn àrí ìgbìyà ṣùgbọ́n bá àkọ́tẹ̀ tó nà àfẹ́ká ló múlẹ̀ mú ìkẹ́ wọ́n pa ẹni nígbà wọn bá dá ọ̀dọ́ àwọn ìkẹ́ nínú ọmọ ọlọ́run àwọn sọ́dọ̀ bá ọ̀rọ̀ sọ́dọ̀ bá ọ̀rọ̀ bá tẹ̀síwá nìyí. olùkọ́ àwọn èèyàn wọlé ṣe bí àwọn ìyá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. ó sọ láti ẹni káwọn ìgbẹ́ tẹ́ wọn ọ̀rọ̀ wọn sáà wá wọn wá wọn nígbà àkọlọ wọn sáà nígbà wọn àwọn ọmọ wọn pàṣẹ láti sọ́dọ̀ náà. ó sọ náà bá ó gbé ìdájọ́ kalẹ̀ fún wọn ìdájọ́ ìtọ́lá rẹ̀ lò àdàbí ìpadà tí mo lọ lè gbé ọwọ́ wọn kí ẹ gbé ẹgbẹ́ wọn ọ̀dà nípò mi wọ́n padà mẹ́tìrò ìtàkọ́tàlára àwọn èdè ìdàgbọ́lá fún wa wọ́n wá fáwọn sọ ìyá kan. Abá abá abẹ́rẹ́ bọ́ọ̀kà wa àwọn àdáwò àwọn àdáwò ẹ̀jẹ̀ kọ́kọ́ ọ̀kọ́ sọ̀rọ̀ ìdúró ọ̀gbìn ìdá àfẹ́ mi ní nínú ẹ̀mọ́ ọ̀rọ̀ tó ń ta àràkùnlé òun ni pé àti sọ́tọ̀ wà lọ́sàn-án ọ̀tọ̀ ta àwọn tí kí ó mú ara àràkùnlé àti bọ́ọ̀lù. ẹ wá wo ìmọ̀ ọlọ́run nípa àràkùnlé ní alágbèrè. nínú àjò táà ti mọ̀tọ̀ kí ló máa ń sọ̀rọ̀ lórí wa. ìjẹ́ máa ti sọ̀rọ̀ àràkùnlé. lákùnrin gbé ọ̀gá àti ẹgbẹ́ abọ́ kọ́ kalogo rẹ̀ òkòrò wọn gbọ́ ẹni sọ rẹ̀ lákùnrin àná kọ́ra àwọn ìlú kalogo tí kò rúbọ ẹran ìwádà náà ṣùgbọ́n kámẹ́rà tó ní lápò ní kaba pàṣẹ màá lóore tí wọ́n wà bẹ́ẹ̀ lọ́wọ́ yàrá yàrá náà nígbà tó ní sílẹ̀ lọ ẹ̀ bá wà fún kò bẹ́ẹ̀ náà akẹ́rọ̀ sílẹ̀ àbọ̀ sílẹ̀ àwọn àpàtẹ àtúlẹ̀ sílẹ̀ náà lọ́wọ́

bá a bá jẹrẹ ẹ̀dá náà èyí tó lẹ́yìn náà àdúgbò kan sí i. wọ́n bẹ̀rẹ̀ àti ẹ̀rẹ́ nípa àwọn ẹni ìṣe wọ́n ló ní ààrẹ òkè. báwọ̀ ní bọ́ọ̀sì àwọn ọmọ àwọn àìsàn bá jẹrẹ náà. ṣùgbọ́n bá bá jẹrẹ náà kò ní kó jẹ́ pé àwọn akọ́ olè nìkan rẹ̀ fún wọn

béèrè pé ẹ tó kọ́ dá wà máa rẹ̀ ẹ sọ́tà ọ̀pọ̀ mọ̀ bẹ́ẹ̀ ó fún àwọ̀ bẹ́ẹ̀ ó sọ́tà àwọn ọ̀tẹ́lẹ̀ ó sì máa fi láì ká àá àlẹ́ ìsàlẹ̀ àádá mo fi di tó ìgbà sọ̀rọ̀ níbo. sọ́dẹ̀ ẹnì kan tó wá ní dọ́là àkáyè mu ẹnì kan tó wá máa gbé sọ́kọ̀rọ̀ pé ọlọ́run sì. ọdún mọ́tò láti tàbí nínú làákẹ́ ẹ̀rẹ̀kẹ́ tó lọ sí àlọ́ sùn káyọ̀. tó bá wá sẹ́pẹ́ ìgbà ọlọ́pàá ń bẹ̀ nígbà wà ní ìsinmi. ìdàgbà ìjọsìn wa ìpayà ọlọ́mọ bá wa ọ̀rọ̀ ní gbangba wa ẹni sọ̀rọ̀ báyìí ẹni sọ̀rọ̀ báyìí ẹni báyìí ibi tí kúkẹ́ wọn lò ní ní ká lóka pọ̀ lórí ọ̀rọ̀ náà bá kúkà tó kẹta lẹ́nu ẹ̀ka bí àjọ olùsọ̀rọ̀ àwọn ọ̀gá ara kókó ẹ̀ bẹ́ẹ̀ ni pé nínú ọ̀nà náà ló ti ta sí ìpalẹ̀ ọlọ́kọ̀ọ́ba káṣẹ́ ìlú rẹ̀ mọ̀ káwọn ọmọ nípa àwọn àbẹ̀rẹ̀ tí ìjọba tẹ̀lé tẹ̀ káwọn wa ń bọ̀ ọ̀rẹ́ ìdáwọ̀ àwọn àwọn láàbí àwọn tó ń wo àwọ̀kọ́ ọlọ́run ní pọ̀jù ayé onípọ̀ tó wà nínú ọ̀rọ̀ àtàwọn nínú ọ̀dà gbogbo ṣe dá a bá fi èyí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ á gbàdà kò ní ìpín ẹrù wa torí pé ibà dà nípa ọ̀rọ̀ wa ìmọ̀ ẹlẹ́kùn gẹ́lẹ́ tó ti jẹ́ pé àwọn àdínkù àgbàwá ìmọ̀ rẹ̀ nínú ẹtí àwọn ọ̀rọ̀ ẹlẹ́kùn ọ̀rọ̀ ẹlẹ́kùn wa اللهم أعلم حق الحق من الاتباع وعلم ما يقبل منهم الصلاة اللهم أعلم ما يقبل بسم الله الرحمن الرحيم على الذين اجمعين على المسلمين يوم تذكر المتعه بسم الله الرحمن ولا حول ولا قوه الا بالله اللهم صل على خير صل صل اللهم صل على على الجميع واحفظنا من واجعلنا من اهل الجنه انك سميع الدعاء ربنا اعطنا من كل حضره ولا وقنا عذاب النار وصل اللهم على محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا بارك الله لكم ونفع وصلنا بما فيه من ذكر الحكيم اقول ما تسمعون استغفر الله لكم ولكم